إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا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 ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تبديه به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه إلى الله اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الكريم وآله وصحبه والتابعين لهم على أجمعين الكلمة يا الله أباتي يوكتسي أترى يتاتي لقاء ندوى محمد كلا رأيك يقضى تعالى يتوجه أتوقع يوكتوا يوم الإسلام تجد من ديه lana a sọ̀rọ̀ nípa asábùlẹ̀ ara àwọn ìṣẹ̀lẹ̀ pé wọ́n wà lórí òkè kan láàrin náà àjàgbẹ́ náà A pé àwọn onímọ̀ wọ́n sọ̀rọ̀ oríṣiríṣi lórí pé kí ló kí ni ìwà wọn tó ní sí wọ́n ti jẹ́ òbíjẹ́ ni wọ́n wà wọ́n mọ̀ rí àwọn ọmọ náà wọ́n mọ̀ sọ fún ọlọ́run lè yá wọ́n rí àwọn àìjẹ́ náà wọ́n mọ̀ sọ ikú ọlọ́run kí á fún àwọn so àti pé èyí tó súnmọ́ ju insha Allah ọ̀nà ní pé dáadáa wọn àti aburú wọn ò ṣe déédé ara wọn ọlọ́run afẹ́ kí wọ́n wà ní àyè yẹn nígbà kan náà kó tó àìsọ pé àrà àkùnyẹ yọ wà ṣùgbọ́n yọ wà ní lẹ́gbẹ̀ẹ́ náà lọ́sọ̀rọ̀ lórí tọ́ọ̀tà ní omi àtọ́ọ̀tà ìtọ́lọ̀ fún àwọn ìta nígbà sọ́rọ̀ láàrin sọ́rọ̀ lọ́rọ̀ a sì ní inú àjẹ́ náà lọ́wà ọwà tó ti ṣe ọlọ́ àti àwọn àìlúmọ̀ rẹ̀ pé ni wọ́n mọ̀ ṣùgbọ́n omi ẹ̀ náà ló tún sàn lọ sí ìdáàtò ìdájọ́ tí yọ sàn lọ sí bí haudu ànẹ́gbẹ̀sọ́là ní adágútọ́lọ́ fún àtàwọn ọmọ ẹlẹ́yìn ìgbà náà náà jẹ́nà kéde tó ń bẹ́ bẹ́ẹ̀ náà sì ni àwọn ọmọ ilé àwọn míì tí wọn lẹ́tọ̀ àtúmọ̀ nínú àwọn tó yẹ pé pẹ̀lú àtúmọ̀ náà ti kù ṣèwà àwọn mùsùlùmí tí a jẹ́ aládàádáálẹ̀ nínú ẹ̀sìn káwùtù náà sì tún wà fún gbogbo ànábì ọlọ́run kọ̀ọ̀kan so pẹ̀lú yẹn la parí gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan tá a sọ pé yọ ọ̀sẹ̀lẹ̀ sí ọmọ ìbéèyàn níjọ́ ní abẹ́ agbáni ogún níbi ọ̀rọ̀ tí a sọ lórí lórí máàlìkì yọmi dín pẹ̀lú ọba àdìpọ̀lá òun náà ni ẹnjẹ́ ọmọ sí tó bá wù níbi ọ̀gbìn àti àwọn. lẹ́yìn ilé láfẹ́ fi ilé parí ẹ̀ inṣàlá àti láfẹ́ fi só lẹ́nu rọ̀ kátó bọ́ síbi ìjà sanáàtò ìjà sanáàtò àyè. agbọ́n ilé ẹ̀kọ́ kan lè ní ogún òun náà ní pé asaru ìmáàlì bìlì yọ́mì dìí sí àyàtì láti òwúrìyà ọ̀kadàlá àkà kí ni ìlàpá tí ń bẹ fún ìgbàgbọ́ òdodo ìní ìgbàgbọ́ òdodo sí ọjọ́ ẹ̀san yìí nínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn pàtàkì jùlọ àṣọ táwa kí tuntun ní òdìkejì rẹ̀ tí ọba ọ sí ìgbàgbọ́ sí ọjọ́ ọ̀kan yìí ọjọ́ ẹ̀sẹ̀ orípa ọjọ́ ọmọ ní nínú àwùjọ tí túnmọ̀ sí pé yìí ta fẹ́ wò lè sí nǹkan mẹ́ta ni alákọ̀ọ́kọ́ asáró ìmọ̀ bìyọ́mìdì ẹlẹ́ẹ̀kejì asáró kúkúrú bìyọ́mìdì ẹlẹ́ẹ̀kẹta dì mẹ́nìkàyà àti dì mọ̀ta asáró bìyájẹ̀ làkìdà fọ́dí ìmọ̀ wọ́n ṣẹ̀dìkan kí ni orúkọ sí imani imani sí ọjọ́ ọjọ́ ẹ̀sìn kí ni àǹfààní tí ó sì fún àti orúkọ tí ó nínú ní wa lórí inú gbèsè ayé wa èdè nìyẹn ẹlẹ́ẹ̀kejì tó bá ti ń pẹ́ àti ẹ̀wà ní ìgbàgbọ́ sí ọjọ́ ẹ̀sìn yẹn kí ni orúkọ tí ó nínú gbèsè ayé wa ẹlẹ́ẹ̀kẹta káwá mú àkàwé wá àpèjúwe nínú àwọn tó ṣe pé ọlọ́run pé kí imani kó nílàpá nínú ìgbésí ayé wọn nínú àwọn tó ti lọ àti nínú àwọn mẹ́wàá lójú oṣù. alákàtọ́ta tó ní pé orípa asáwùjì máa ń yóò mi di orípa táàrí níbi pé ká ní ìgbàgbọ́ òdodo sí ọjọ́ ẹ̀san ọjọ́ àdínde alákọ̀ọ́kọ́ náà àfàrí káàrí bẹ́ẹ̀ ìlàpàtà ìfẹ́ pé tàkí ìkòrókúnní mínà káàrí ìmọ̀ billahi wa bi risalati al-anbiya wal mursalin ìnígbàgbọ́ sí yóò ṣe àfihàn ilẹ̀ ìnígbàgbọ́ sí orígun kan nínú orígun ìgbàgbọ́ orígun ìní ìgbàgbọ́ sí ọlọ́run nínú ẹ̀ ní àdìgbìmọ́ǹdìrì ọmọdé ààfẹ́ àdìgbàgbọ́ orígun yẹn jẹ́ mẹ́fà ìtànbẹ̀ ní àdìgbìmọ́ǹdìrì ọmọdé ààfẹ́ ìní ìgbàgbọ́ sí ọjọ́ kan ọjọ́ ẹ̀san o fi jẹ́ a tún nígbàgbọ́ sí iṣẹ́ tọ́lọ́run fi rán àwọn ànábì ọlọ́run tó ṣáájú ànábì ọ̀sọ́lá bá àti tànẹ́tọ̀ sọ́lá yẹn tó àwọn ànábì ọlọ́run pátá ẹnu wọn kò lórí pé àjíǹde mẹ́ ẹ̀sán ti ń bẹ lẹ́yìn àjíǹde sọ nígbàgbọ́ tá a bá ní sí orígun kan lọ́jẹ́ nínú ẹ̀sìn wa tí ọba síbẹ̀ ni wọn ti

òní pé wọ́n tàkíkù alìmáàlì bèèrè sáàlá ti nàbí jìnà Muhammad sallallahu alaihi wasallam aláàbọ̀ ìtọ̀sílẹ̀ wárí ní fi hádàrà àmọ́ àwọn kata sọ́lẹ̀ tàbá nígbàgbọ́ sí ó túnmọ̀ sí pé a ti ṣe àfihànilẹ̀ ìgbàgbọ́ wa sí tẹ́tọ́lọ́ fi rán ànẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam ìpínká nígbàgbọ́ sí ọjọ́ ẹ̀san ní ìbámu sí ìfọ̀síwẹ́wẹ́ tọ́lọ̀ ń ṣe tọ́lọ̀ ń kókó nínú kíra rẹ̀ súnà rẹ̀ lọ́lọ́ àìsàn torí pé ìfọ̀síwẹ́wẹ́ yìí kò sí àwọn míì nínú kíra tó ṣáájú dání sọlọ́lá àìsọ́lá iṣẹ́ tọ́lọ̀ ń fi hàn tó fi pegedé ju àwọn tó ṣáájú lọ oní ẹni pé nípa tàwí fún ọ̀yàtọ̀ ṣùgbọ́n àlékún ìfọ̀síwẹ́ àlékún àlàyé ń bẹ nínú sẹ́tọ̀nà fúnra àdẹ́sọ̀sọ́là tó fi ju àwọn ànábì ọlọ́run tó ṣáájú lọ abájọ wa nígbàgbọ́ sí àti àjẹgbà àti nígbàgbọ́ sí ìfọ̀síwọ́wọ́ ìtọ́lọ̀ fún àmì sọ̀rọ̀ àjọ sọ̀lá nípa ilé ìgbàgbọ́ sí ọjọ́ ẹ̀san ọjọ́ ìkànnì àti ìdẹ́lẹ́yìn ikú ẹlẹ́ẹ̀kẹta òní pé yẹ́tùfà òbílẹ̀ ìsàn ilẹ̀ àtúntò lè dèbà ìdí àwọn àlèlá ìtàhálà òjì náà bìnà wà ní ìnígbàgbọ́ sí ọjọ́ ẹ̀san yìí ìní ó taari ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ síbi wípé kọ́ máa lo òfin ọlọ́run àwọn àti ọlọ́run kó mú un ṣẹ lọ́nà tó gbàdá kéyìn ó ti máa lè jìnà sí mọ́sí ọlọ́run àwọn kẹ́kọ̀ọ́ lọ́run kọ̀ fún aláṣẹ nígbà tí yẹn bá ti mọ̀ yẹ pé ẹ̀san ń bọ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́run bá ti wá dìde tán àjẹ́gbé yọ ọmọ pé òun múra sí àti ọlọ́run máa ṣe ọlọ́run yóò sì múra títí ṣe rẹ̀ lọ́nà tó gbàdá ẹlòmíì ṣe bọ́yọ̀bọ̀yọ̀ ìrùn tí ń kí bọ́yọ̀bọ̀yọ̀ ni ṣùgbọ́n bá ti mọ̀ pé ẹ̀san ń bọ̀ níbàámu tí kò bá ṣe ń ṣe nǹkan dáadáa sí ìlú ó ti gbẹ ẹ̀san sí lẹ́yìn ìgbà tọ́lọ̀ ń bá ju wàǹdé àjẹsọ́ láti ilé ayé náà ni ó ti mójútó mímọ tẹ̀lé òfin yẹn lọ́nà tó gbàdá àti mímọ tó bá pọ̀ fún wa nígbà tó wa ti mọ̀ pé ìyá ń bọ̀ téèyàn bá tẹ̀ téèyàn bá gbófin ẹlẹ́ẹ̀karùn-ún inú àǹfààní tí ó ṣe fún ẹlẹ́ẹ̀kẹrin sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin inú àǹfààní tí ó ṣe fún wa òun náà ní pé yẹ́sọ̀ ìlànà يدفع بالإنسان إلى تحقيق فتوى الله عز وجل سرا وعلانية fẹ́ bá nígbàgbọ́ pé ọjọ́ ẹ̀san ń bọ̀ yọ sáré ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ síbi pé kó ní ìpayà ọlọ́run tí ìpayà ọlọ́run lè wà lọ́yìn ìgbáyà ní kọ̀kọ̀ ní o àti ní gbangba ni nígbà tó bá ti wọn pé ẹ̀san bẹ̀ àti ilé bẹ̀ ẹ̀san bẹ̀ lójú tá yíyọ bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ rẹ̀ yóò lè bẹ̀rù ọlọ́run ẹni tí ọba gbà pé ẹ̀san bẹ̀ òdìbò ìjìnlẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí ẹlẹ́ẹ̀karùn-ún yẹ́tọ̀ والعدل في تعامل مع الناس واجتناب الظلم والعدوان والطغيان يو تعالي يوم الدين يا رسيبي كما فجولة هو جدو كما سواجه جدو دا دا فرسيوسو يسيتيوسي فربان توسي لمو جان كما تقول من جاوة تحاري الحق yóò fojú lẹ̀ láti wájú òdodo àti déédé títẹ téèyàn lẹ́tọ̀ sí nípa mímọ lòpọ̀mọ́lú àwọn èèyàn oníṣùwọ̀n sí ẹ̀sán ń bọ̀ ẹ̀sán òkè ẹlòmí ọkàn sọ̀rọ̀ jàbọ̀ à ẹlòmí ìwọ́ọ̀lù pẹ̀lú tó bá sọ tí ò ní wọ́ọ̀lù pẹ̀lú tó bá sọ ọlọ́run sọ pé wàlá takùkù máa lè tàlákà lórí ẹ̀lù ìnà sọ́mọ́ àwọn ìbọ̀sọ̀rọ̀ wọlé kúrò ọ̀rọ̀ tọ́lá ọba ọ̀sẹ̀ tí ọba ti kọ́ lé ìmọ̀ rẹ̀ wọ́n máa sọ pínpín ẹ̀ka àgbèrè wọ́n sọ pínpín ẹ̀ka àgbèrè kò fún wa máa sọ̀rọ̀ sí ọ̀kan rẹ̀ torí pé sí gbogbo ẹ̀ lọ́nà ọba àdìgbẹ́ ọlá yóò béèrè ogun táwa gbèsè lórí yìí ni àti jẹ àti kọjá àlà lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kejì ìfojúrí ẹ̀dẹ́ ènìyàn kejì àti ìkọjá àlà lọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà yusa'idu ala ikhraj kawadir kawadir ذوي أخلاق طيبة في المجتمع والقيادة الصالحة التي تؤمن بالله واليوم الآخر ويقدر للمراقبة الله قبل غيرها ìnígbàgbọ́ sí ọjọ́ ọ̀kan yìí ọjọ́ àjíǹde ọjọ́ ẹ̀san yóò jẹ́ ká lè pòdúùsì àwọn èèyàn tí wọ́n jọ oníwà tuntun sínú àwùjọ síbẹ̀ bí ọlọ́run máa bẹ fún wọn fẹ́ẹ́ iṣẹ́ tá a bá yẹ̀ wọ́n wọ́n mọ̀ ìjọ náà bá lè jọlá yóò tún pẹ́ṣẹ̀ àwọn lórí ẹ̀ yóò tún béèrè lọ́wọ́ àwọn lórí ẹ̀ tó làwọn tètè sí aṣíwájú orí yóò lè jáde nínú àwùjọ torí pé bá a ṣe rí bá a bá ṣe rí làwọn aṣíwájú wa náà máa ń ọ̀ṣọ́gbọ́dọ̀ abẹ́dá yìí kìí ṣe pé kẹ́ ẹ dánú ìlú kásíwájú ọwá burú inú yín àwọn tó burú inú yín náà ló ti wájú kò sí lè jẹ́ pé ẹ burú kẹ́ wá lára síwájú rẹ àkókò àwọn tó bá dánú yín ní ẹ̀ síwájú bẹ́ẹ̀ tá a bá ti rí lọ́wọ́ ti yẹn ìjọba lé wa lórí. Inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. ọlọ́ọ̀bà àdékọ́lá kò ní í ṣe àyípadà ntọ́páwà láàrin àwọn èèyàn kan títí tí àwọn gangan fúnra wọn tí wọ́n fi ṣe àyípadà nǹkan fúnra ara wọn. kì í túmọ̀ sí pé àwa gan fúnra ara wa tá a bá fẹ́ nǹkan rí àfi ká múra o lè jẹ́ pé èèyàn rere èèyàn dáadáa òun náà ni ó wà ní àwùjọ tá a bá ti pòdúsì àwọn èèyàn dáadáa sínú àwùjọ bá a bá ṣe rí òun náà ni àwọn èèyàn wa tí wọ́n mọ̀ sí ìjọba lé wa lórí bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn náà bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe rí. àbúrò jẹ́ pé a gbìyànjú lórí pé àwọn ẹni rẹ iná ní kí wọ́n máa jẹ́ ẹni tí yóò máa wùwù wa. ìní ìgbàgbọ́ sí ọjọ́ ọ̀kan yìí ọjọ́ àjíǹde yìí náà ni ó jẹ́ àrí wọn àwọn èèyàn tó ṣe pé wọ́n ní gbàgbọ́ sọ́lọ́run wọ́n ní gbàgbọ́ pé ẹ̀san ń bẹ àwọn ọmọ ìpé kọ́lọ́pàá tó rí àwọn àtàjá àjọba ọlọ́run ti rí àwọn sáájú ẹ̀ kí efcc kó tó rí àwọn ọlọ́run ti rá wọn tí a bá ti ń sáfẹ́ ọlọ́run ti rá wọn efcc ò lẹ́rẹ́ nìkan mú àti àwọn tí a wọn ní àwùjọ. ẹlẹ́ẹ̀keje yusbitul amun wal istiqrar wal raqa fil tàbá tí nígbàgbọ́ òdodo nípa ọjọ́ àjíǹde tó sì ní làbánu ìgbésí ayé wa àwọn tá a wà dùn àtàwọn tẹ́ sọ lórí fún wa ìfọkànbalẹ̀ ó dé torí pé ẹ̀sí ọmọ ìfún ọlọ́run ti kéré ìrọ̀ra ọlọ́run tí wọ́n ti fáwọn ẹni ọlọ́run àwọn tí wọ́n bá gbọ́ sí ẹ̀ yóò fún àbọ̀ yàtọ̀ sí pé yóò dé yóò fún abọ́ yóò di pé àánà wá rí pé ah, aláàbọ̀ ọlọ́mọ ti nǹkan fún ata so nípa orí orí orí orí kò sì si tọ́lọ̀ ọba àlejò ọlọ́run sí sí gbogbo àgbáyé ó kù jẹ́ pé ó ń déédé gidi ní ìṣèjọba ìdí tó kù sí yẹn ìwọ̀n bá rọ́ṣíà ni britain ni china ni france ni ìwọ̀n bá ń fi déédéé tọ́mọ̀ ń fẹ́ nu síra rẹ̀ ìní ẹ̀ fi ń rí ìrọ̀rùn ìfún ọ rí tí ẹ bá tún ti jù bẹ́ẹ̀ lọ ní ìrọ̀rùn wẹ̀ púpọ̀ jù àmọ́ ọlọ́ọ̀bá àdìgbà láńsọ fún asúrátù náà ìpè mọ̀nì àmìlà sọ́ọ̀lì hàmì dákàrí àwọn oúnta wà wà mọ̀mìnún falanọ́ṣìyànnàwó hayá fàǹtọ́ yíba wàdànájìzìyànnàwó àjọrọ̀hún bí asani ma kánú ya'malun ọlọ́ba àlekẹ́ ọlọ́run sọ fún ayé pé mọ̀ní àmìlà sọ ọ̀lẹ̀ ham ìdákàrí àwọn òǹkà ẹ̀yọ́wù tó bá ṣe dáadáa ọjọ́ ọkùnrin ni ọjọ́ obìnrin ni wàhúwa mímú tó sì jẹ́ múmi ní òdodo ìgbàgbọ́ òdodo ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìtẹ̀ẹ̀rẹ̀ tọ́lọ́ wá ń fẹ́ ìní ń ṣe falanúhìyánnáwó hayatan tayyiba ìgbésí ayé tó dáa ìfẹ̀mí tó dáa láàyò ṣe lórí ìyẹ̀pẹ̀ yìí ìfẹ̀mí sínú ti ẹ náà tí ọmọ dùn kódà kọ ọmọ dùn lọ kọ ọmọ rùn jẹjẹ ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé orí dáadáa lọ wà tọ́lọ̀ bá wá tún wá fi owó kún tó tún fi oúnjẹ kún tó tún fi ọlá kún dáadáa tó wá kún dáadáa ànábì sallallahu alaihi wasallam sọ pé ni'mal malu salih lil abdi salih mọ́ndà láwọ́ orí tẹ́nìrí àwọn mọ̀dáàbọ̀ bá lọ́wọ́ ẹ̀nìrí ọlọ́ba àníkẹ́ lásọ pé ìsẹ̀mí tó dá aláàjẹ́ ìṣúrú ẹni báràkì ọlọ́pàá lójúkojú tí wọ́n ti ń ṣe Islam tó sì wá ní yàrá kan tẹ́yìn bá wá láti ta tọ́mọ́ wá àtẹ́sí inú ilé òun tí wọ́n bá ń ṣe Islam yọ ọmọ tó ibi tọ́ wọn lọ dáa jù yóò sì mọ̀ pé láti ṣe lọ dáa jù gbogbo ẹ̀ lọ́rùn yàtọ̀ náà tó ṣe Islam wọ́n máa fi gbàlúgbìn ní kò sí níwọ̀n nílé sí kò sí crime tí wọn nílé commit kò sábúrú tí wọn nílé dé kódà àwọn tó lè wọn rùn pa bí ẹnì kan ó ní ẹ̀wọ̀n ọmọ tẹ ẹ máa ń gómi níbẹ̀ bá fẹ́ tọ̀ ó sì ronú lọ láì pé pé gbèsè ayé tiẹ̀ ó sì jù mí lọ lóṣèlú tí ọba ti sọ ìtawà alhamdulillah alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah ìdájúgbẹ́ lọ́dọ̀ náà ẹ̀tọ́tọ́ aṣojú ọ̀nà ilé gbóhùn fún obìnrin rẹ̀ kò ní wẹ̀ lọ́mọ gbé jẹ́nẹ́bà náà lọ sí tẹ́lẹ̀ ọ̀nkọ̀ máa ti jẹ́ jẹ́nẹ́bà lọ́mọ ti jẹ́ jẹ́nẹ́bà iná máa wẹ̀ àárọ̀ ọba wẹ̀ lọ́lọ́ bá ti pẹ̀ ọmọ wẹ̀ ọ̀sẹ̀ náà nù. nígbà nígbà ní ọba àwọn omi tó ń dà ẹni ó lẹ́wọ̀n sàánú wà wọn àtóbìnrin o òkùnkè lọ́fẹ́ wómi àwọn wa omi lákòókò béèrè nàka tó wà pípa ló béèrè tá a bi sọ ẹwọ títóbi ọlọ omi ń ká tó a tí ọba tó ní adé ẹwà ó bí ọlọ́run bá lè gbá sọ pé ìgbésí ayé tó dáa láàjò gbé pẹ̀lú fámìlì rẹ̀ pẹ̀lú aya rẹ̀ pẹ̀lú ọmọ rẹ̀ pẹ̀lú ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò nítorí ẹ̀sán tí nítorí fóònù nígbàgbọ́ sí ọjọ́ ẹ̀sán àwọn tí wọ́n máa ń dá mọ̀lẹ́bí pọ̀ ní àwùjọ jù àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ni àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́ọ̀ni àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ni tí wọ́n wà conscious nípa ẹ̀sìn wọn fámìlì mi wọ́n ti tàbíra wọn ní ìdílẹ̀ ìdíta tó àtẹ̀gbàtàbúrò àti bọ̀dá àti ọ̀nfọ̀ àti ìkẹ̀kẹ̀ tó jẹ́ ìdíta jẹ́ rárá kagbọ́gbọ́n wọn ti gbé dé ayé díẹ̀ lọ́nà ọmọ rẹ̀ kú ní ọmọ rẹ̀ nínú ìfẹ́ ẹ̀fẹ́ gbọ́ngbọ́n ní ìfẹ́ ẹ̀fẹ́ ibi tí Islam náà bá wà ní ó di pé àbó ìbọ̀dá àti òṣèlú àti àlẹ́wà òkè torí ẹ̀ la fi ń pèpè lọ sí wípé àwa mùsùlùmí ká tún sírìọ̀sì dáadáa pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ọmọ ìjẹ́ tó ń kaba wọn tó máa fi bú wa gbàtà bá lu ẹ̀sìn wọn dáadáa. wàlà méjì sí yá nà ó àjọrọ fún àwọn tí wọn bá ń ṣe dáadáa tí wọn jẹ́ mú mi ní òdodo á san ẹ̀san wọn fún wọn jọ bí àlùkìyàmà bí á san ní máa kà nù yà àmàlú pẹ̀lú tó ṣe é pé ọ̀dà ju ìdí wọn ṣe é afáwà a Kathir ọsọ́nù tafsiri rẹ̀ ó ní alìhàyàtù tó jíbà tọ́lọ ń wúyẹ nínú nínú suratul Nahl àyà 97 tashmalu wujuh ar-raha olóko gbogbo ojúkànnà ha tọ́ba wá bẹ́dà fi ń sin lọ́rùn gbogbo ojúkànnà rọrùn ibi owó ọgbà wà ó ti kò sínú gbogbo ojúmọ̀nà ọ̀rọ̀ pátápátá ọ̀nà ìwò ọ̀gbà wà ó ti kó sínú mùsùlùmí yọ èèmùtí àìmùtí rẹ ń fúnra ara rẹ ọmọ gbádùn rẹ ọmọ ráǹfààní ẹ ọwọ́ awógbè sí ayé ẹ tí mutí àkọ́kọ́ ọrọ̀ awo rẹ̀ láre lọ síbi tí ò ní wúlò fún ẹ̀ẹ́kejì ó tún kó bá àlàáfíà ara rẹ̀ ẹnì kan mu ti débi pé ńgbà tí ẹ fẹ́ sọ pé sọ̀wọ́n ní ọtí tí mo lọ àfẹ́fẹ́ oná ẹni tó ń sọ tí ọtí tí mu oníkẹ́sì mọ́ owó ẹmọ tí ilé pọ̀ o ẹ̀wọ́n lọ́wọ́ àdánù ọtí àdéńtó lè àdéńtó sọ́ọ̀tì ọdẹ dọ́kítà ìjọba wo ẹ ti máa ń sọ bẹ́ẹ̀ o òtí tó yẹ náà ẹni tí ò sí tó ti á gbó ara ti mutí ó ti mutí kọjá là ọkùnrin kan mutí kan jọ kan subhanallah orí sọ́kà wo ló súnmọ́ yìí wàlúwàá jẹ́ àdínkù sínú ìlà fọlọ́mùra tí ọmọ tó ibi kan ló wà ìyàwó rẹ̀ sì ń bẹ́ ń lé tí ò mọ tí ó ṣe lọ kò sí gbé wọlé ta ní agbègbè ńlé wọlé ta ní ọ̀nà lọ́wọ́ ṣé ìmọ̀ ní ọlọ́mú sí orí sọ́kà wo ló sùn sí bẹ́ẹ̀ náà fún ìjọ ọmọ ẹ̀ ṣe mọ́ ẹjọ́ kejì olómú agbára agbára tó lọ́nà yóò fi kìíní àwọn rí lálẹ́ kọ̀ọ̀kan ẹ̀wù ìmọ̀ bíbí ẹ̀ bá lọ dìbò ní ìdìdọ́bà wọlé lọ́ọ̀tọ̀ ìbá ti ní ìgbà ti lẹ́yìn kan nítorí pé wọ́n máa ní ọmọ sílẹ̀ fún ẹni ọ́fíìsì tí ó tù ní ọ́fíìsì ní sẹ́kírìàtì bẹ́ẹ̀ tí ó tù bí mo ti kọjá bẹ́ẹ̀ kò sí mọ́ dáàbọ̀ ni wọ́n tilẹ̀ fún wọn gbogbo àwọn àgbúdọ̀ gbò pé olóyìn ìtàgbọ̀n olóyìn ìjọba yìí àwọn olóṣèlú ó sì mọ̀ ẹ̀jẹ̀ ọ̀darí èèyàn lọ ọmọjì agbẹ́jẹ́ ni ọ̀rọ̀ mi nígbà tó gbé wọn ọkùnrin lẹ́ẹ̀sọ́gbé ọkùnrin láìsọ́gbé lọ́lọ́kọ́ sàánú wa ọwọ́ pé òun tí orí lọ́jẹ́ fún ọ ìyàwó olóògùn sáfà níbẹ̀ owó tó gbé ọ̀nà fún ìyàwó ẹ̀ ìdílé akẹ́rẹ́ yóò fi dàgbò akẹ́rẹ́ máa pín bàjú ọba jù pé ìdílé akẹ́rẹ́ yóò pé gbòǹgbò tó ń gbé nù. Islam ni ọmọ tètè náà ọ sáfà níbẹ̀ fara rẹ̀ ìyàwó rẹ̀ ló tó sáfà níbẹ̀. ìyàwó rẹ̀ gan olóòtú sáfàdì lẹ̀ olóòtú ti sì náà ó tó jáfàdì fún wọn náà abẹ́wò sí obì ọlọ́run aláàyà alámọ̀mọ́ ní kàlákọ̀ wà húwà láti ìfọ̀lọ́kábí ọlọ́run tó dá ẹ̀dá tó fòfin lélẹ̀ tí ọ̀wà jọ mímọ̀ ni ó nímọ̀ tí gbogbo ọ̀fẹ́ pátá ọmọ tó bá wa mú kó tó ṣe lóbi kó àti mọ́sí náà bá wá bẹ̀wò sísà rẹ̀ náà bá wá bẹ̀wò ilé ìgbégbó ni ọ̀sálà àti àjẹjẹ̀bẹ̀ wá ló sọ́dọ̀ wọn díẹ̀ ní bá ń kọ̀m̀plé fún pé wàhálà jẹ́ ní ọmọ lórí ilé orogún bá ní mọ́sí náà tó ń jẹ́ ju tẹ̀ ní sùkúrù ohun kankan. ṣe a ní pọ́blẹ́mù rẹ ọmọ ọmọ ọmọ kọjá là lọ́wọ́ ní ẹgbẹ́ àgbọ̀ngàn mọ̀ ó ní mọ̀ ọdún fẹ́ lọ́dọ̀ ọdún ọdún ọmọ ìjẹ̀mọ́sí náà ọkọ wọn ti súnmọ́ ní òtílé lóṣù mẹ́ta wọ́n tẹ́ ẹ̀mọ́ fóònù kejì ní kẹta ní owó ti kọ̀tí níyàwó kẹta jọ nìyẹn lọ. kódà àwọn onífẹ́ kẹrin ló kò tẹ̀ yóò mọ́. èyí wọn wà tó má ti náà ní ọ. ó ti wà ní ọkọ àbá àti lọkọ rẹ ìfani o mọ́mí jẹ o èyàn ti wà láyé kọ́mọ̀ ti sọ̀rọ̀ ẹ̀rọ fífà ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá wà ní o pé ohun tó jẹyọ kan lé ẹ̀kọ́ níyàwó mi wọn ọ̀pọ̀ bẹ́ẹ̀ mú kẹ́tọ̀ ní bírù bá àdé kẹ́tọ̀ owó jẹ ní kúrò jẹ olóṣìlẹ̀ lóṣù mẹ́ta láàrín ọgbẹ́ lóní láì fi fóun fún láì fi fóun dàgbà ẹwù min zakarin aw unsa ọjà fọ́ni ọjà boni wàhúwà múmínú imani ti wà lọ́dọ̀ rẹ̀ fálànà fi annahu hayatan tayyiba ájẹ́ ọmọ tí ìsẹ̀mítọ́ dá ìsẹ̀mítọ́ dá lálàáfíà ilé ọmọ tí ibi ń bẹ lọ́pọ̀rọ̀ bá tọ́lọ́ bá tọ́lọ́ ọmọ ẹ̀dẹ́ ìdí ń bẹ ẹnì exploitation bó ní ó ṣe fún àwọn èèyàn láfùgbẹ títí ẹnìkan da tí ọmọ bá ti rìn yẹn ìwọ ọmọ òkú àwọn ọmọ ìyá rẹ lélẹ ìyà ọgbọdọ jẹ wọn owó àpò rẹ gan ọyọ kọ ọdún náà sí gbèlè tàbí owó ìjọba owó àpò rẹ gan ọyọ kọ ọdún náà sí kí gbèsè ayé wọn lè dá ìkejì sí rẹ òun fẹ́ kó gbogbo owó òlù gan tó bá rọrùn ní tọkùnfẹ́ kó tán ní torí gbọ́dọ̀ ọba àlejò ọlá Eh, kí lọ lọ́ọ̀bà àlèkè ọlátọ́nù koran ọlọ́ọ̀bà àlèkè ọlátọ́nù tó ń bá tẹ́jẹ̀ múlẹ̀ fún ilẹ̀ ẹ̀kan náà ni a ọmọ ẹ̀dẹ́ ènìyàn yọ kọjá àlà lórí ilẹ̀ sọ́tọ̀ kọ́ ní ìbáàdì ní wọ́n jẹ́ kí gbogbo àríkìkì wa láti kò Jonathan ní gbogbo ọlọ́dún sọ́gbọ́ ẹ̀kalẹ̀ tí ó sí ní ìmọ̀. bayeta ni ó ti máa mí àti Ghana àti gbogbo ẹ̀rọ àti Amẹ́ríkà ni ó ti máa mí àwọn tó tọ́ wọ́n sọ ni wọ́n lẹ́lò mí inú àwọn olóṣèlú ọkọ̀ lílẹ̀ sọ pé yàrá àbẹ̀ ọkọjá abẹ́ láìsí lè gbé yàrá mi síbọ̀ láìsí gbé mẹ́ta lọ hòtẹ́ẹ̀lì lọ rẹpẹtẹ ẹgbẹ́ owó ìjọba náà sí wọn gbà ìgbà bá ṣe hmm. inú kó wọn fi tó lọ inú kó wọn fowó wọn gbà wọn máa ń lọ ìkànnì méjèèjì náà dára olùdára ọmọ ìyẹn tó ti bá lórí yunifásitì àdékù bíi two hundred àti four hundred mo pè é ní wọ́n gbèjọ́ lórí

ìrọ̀rùn ìrọ̀rùn ẹjẹ́ wa ti ìṣẹ́ ìjọba ti gbàtẹ́ gbàtẹ́ mú kọ́ máa mú. kí ló kọ ẹbí ń jẹ́ tiẹ̀ access bank olóòwò ọ̀dà seventy seventy five percent of zero ni wọ́n dà lẹ̀ central bank bá ń bẹ̀ ìgbé kọ́mọ́ dà wọ́n lẹ̀ wọ́n ti dà wọ́n tẹ́sàbà tí wọ́n bẹ̀ títẹ́ náà bàjẹ́ ọmọ bá sanwó yìí àwọn tí wọ́n wà báńkì tí wọ́n gbò síṣẹ́ tí wọ́n gbò wá alágbàdo ẹlẹ́wà onígbàǹtàn ẹni wọ́n jókòó lé ìṣọ̀báyá bíráǹkì ẹ̀bọ́yá èkó lọ́pọ̀ sínú ẹni wọ́n jókòó lé lẹ́kọ̀ọ́ wọ́n jókòó lé lábùjá wọ́n jókòó lé lóògùn ibi tí wọ́n ti jókòó lé náà sànyẹ́nyẹ́ náà kéde pé wọ́n fẹ́ transaction yẹn lọ àwọn agbẹ́yẹ dáàbò mọ́tò tẹ́lẹ̀ ní ìta wà yìí nígbà ìta <laughs> wọ́n náà ra ní fẹ́ẹ̀kì ìjọba káwọn ìtún náà nígbà tó bá ti tẹ́ kéré ẹ̀kejì náà tó gbé kẹta náà tó gbé ẹ̀jẹ̀ tí lè tú àwọn èèyàn lẹ́ẹ̀kí bá gbèrè dúró ọlọ́niwà lọ́wọ́ bá tátà láhùrì sọ lérí bá ní lábàkà òfin àrùbí wà láàfin yúnà zílù bí pàdárì máa ń yàṣà bí ibà tàbí irú bá sí nṣúra tó ayà 27 ọlọ́ni tó wọn ọlọ́run tó ń bá tẹ ìgbẹ́ múlẹ̀lẹ̀ kan náà ni káwọn ẹrú sí wọn tọ́jú ni wọn bá yà wọ́n fagbá ọlọ́run yájọ́ kọjá lẹ̀ ẹni tí nira bá mú ẹsẹ̀ rẹ̀ wọ́n ń kéré tọ́ẹ̀sẹ̀ rẹ̀ bá pọ̀ rí àkèjì ni ẹni tí wọ́n gbọ̀n lórí lórí bẹ́ẹ̀dì lọ sí ibi tí ò sí madọ́là ọ̀sẹ̀ pa àwọn tó ń gbé tó àwọn fóònù jáde ní ṣùgbọ́n bá láti àbá dé tó fún òfin lọ́gbà tó náà rí ọkùnrin mẹ́ta ó ti mọ́ kíra ẹ̀ ọkùnrin mẹ́ta rí nígbà tí wọ́n bá ń bẹ kíkà lọ jíìpù lọ ilé lọ lọ́tún lọ́sì bàbá jọ náírà orí jọ àwọn tí ó jọ ọ̀daràn ni wọ́n mọ̀ wá sí ní èdè kò ní ọ̀sẹ̀ mọ̀ wá wọn àwọn tí wọ́n fẹ́ sára ẹ̀gẹ́ ọ̀daràn ni wọ́n mọ̀ wá sí owó rèé olówó rèé <laughs> wàláwọ́ bá sátá láàrùn rìsọ̀ lédì bá dìdì lábàbà òfin láàrùn tọ́lọ́mbà kẹ́jẹ ìmúlẹ̀ fáwọn ẹ̀dá ẹ̀ tó bá fẹ́ tẹ́ lè tó náà mú sí ya fọ́jú sí lórí ẹ̀pẹ́ wàlá kí yúnà zílò bẹ kọ́darí máa yà sá bọ́dọ̀ sí sọ kùrọ̀ áti kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n bá ní sọ̀tà bí ayà máa ń wù yàrá mẹ́rin ní sẹ̀ńtẹ̀ bẹ́ẹ̀ náà lọ́nà ti sọ ẹ mọ̀ ti tẹ́sẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá jẹ́ pé gbogbo epo wa ló ti já wálẹ̀ kan náà lásìkò àbáṣà ni arógo ẹ̀gbọ́n iṣẹ́ ń dápadà níṣù three hundred eleven million American dollars nínú ẹ̀nu o àti gba àwọn kẹtẹ́lẹ̀ o àwọn tó ń wọ́n tó láwọn owó kan tó ń bẹ ní France tó ń bẹ ní Britain. Wọ́n ò tí bá wa sọ̀rọ̀ INPEC tí ẹ ti ń tí ẹ ti ń tó ti abúlé ìjọ láti gbà náà mú àwọn òbí dìrín ń bẹ ní ara àwọn olórí. Wọ́n tí bá sọ INPEC wọ́n bá já wọn ni wọ́n kọ̀kọ́ sí INPEC ní o. Kódà tí wọ́n bá ti àgúnyàn wọ́n kọ̀kọ́ sí rẹ̀ náà. Bíbùn náà sì ní jẹ́ tányányá wọn kì í ṣe jù lọ́dọ̀ yìí, ó sì gbàgbà lọ́dọ̀ yìí. ngba wọn ti lò owó yẹn tẹ́lẹ̀ ẹ̀jì tẹ́lẹ̀ ẹ̀jì bẹ́ẹ̀ bọ́ bóyá gan wò rí torí owó nìyẹn nígbà tó ọba ní tó nǹkan tó ìbẹ́sì tó bá ọkàn máa ń dán nìṣó ní ọmọ ìbẹ́sì ọkàn máa ti ọ̀nà wà bí ọ̀nà wà bí ọ̀nà wà bí <laughs> tó ní wọ́ọ̀rì ẹ̀ yóò wé sí owó èsì yóò ní owó èrè innahu bi ibadihi khabirun basir ọlọ́ọ̀bà àdìkọ́lá ọba tó nímọ̀ pínní pínní sí àwọn ẹ̀dá rẹ̀ ni o ó sì rí ìnáyí gbogbo tí wọ́n ń ṣe tòtá afẹ́lú bẹ́ẹ̀ ni pé ìnígbàgbọ́ sí pé ọjọ́ ẹ̀san bẹ á orí tọ́pọ̀ lọ́wọ́ àmì ojú pọ̀nà ìṣẹ̀mí dáadáa afáwa muhammadu laminu ṣèǹfì ìjọ náà dájá ayà yẹn tó fálà náà sì yẹn náwó hayatan tayyiba á fún ní ìṣẹ̀mí tọ́da àwọn náà á fún lò onífàlà náà ìyánnàwó fi dúníyà àyàsántọ̀ yíba wọ́là nẹ́jìzì yánnàwó fi lè áṣọ́rọ̀ ti bí áṣánì máa ká ní yàmàlú nínú ilé ayé ìyáàjì ọmọ tẹ̀mítẹ̀mí tó fáìn tó dáa nínú ti ẹgbẹ́ ogun táwọn yẹn bá ní ṣòro ti ọ̀sẹ̀ pẹ́rẹ́ táwọn yẹn bá ń bínú tí ẹ ń banú jẹ́ tí ọ̀sẹ̀ pẹ́rẹ́ òun ní sí ìrìsí ńlẹ̀ wọ́n jọ kọ́ dànù wọ́n sì mọ̀ ìpé àìwọ́ ah, sí kí ní léwu fún ọ̀dọ́ ọmọ ibi tó wọ́n tàbí nígbà bá tó wá jẹ́ ọ̀gá ìdí àmọ́ afá mahmoud lamínú sì ti sọ wípé ọlọ́ọ̀tún wá san lẹ́sàn tó dáa ju ìdí ìdè lọ. afáwọ̀ abdulrahman fayó pé nínú síra rẹ̀ ní àdógó ìmọ̀gbọ́n ìtẹ̀síri bí máa tó. ó ní ọ̀rọ̀ wá lọ́sọ̀dọ̀ ẹ̀sùn àbá tọ́lọ́mọ́sà yọrí sí ìpín bílíọ̀nù nípa ááyà yìí. inú àbá ti wá sọ pé àyà tó tọ́ yí bá àrísùlẹ̀ halálù fi há lè àyà ti dùnìyà. inú ìfẹ̀mí tó dáa tọ́lọ́ ń fi fún òun náà ni pé àlàálì ni tí ó gbẹmọ jẹ ìmú rẹ̀ yóò jẹ àlàálì ayé ìgbésí ayé tó dáa ni láfi sọ yìí pé nígbà bá fẹ́ jẹ tá a bá fẹ́ mu tá a bá rówó tá a bá róúnjẹ ká mọ̀ torí dídùn ká fi sáré lọ bẹ̀ ká mọ̀ torí pé òun oúnjẹ yìí mọ̀ dáa pọ̀ láti àmọ́ fi jẹ àwọn ìmọ̀ pọ̀ yọ̀gbọ̀dọ̀ mí tiẹ̀ lójú àlọ́gbà sí halali bi ìjẹ́ ọ̀pọ̀pọ̀ wá bọ̀ ọ̀sán rẹ̀ ni tó bá ti jẹ́ pé halali ni ó kéré ọ̀pọ̀ alihamudulilayi ó jẹ múmi ni tọ́ba ti jẹ́ aráàmù ni kó sì máa mú sí ọ bí ìgbẹ́lógún ẹ̀bẹ̀ ti ń jẹ́ ìmánì nìyẹn. wáyé dá sọ́ra ìlàrọ̀ bìí jáza obì ásítàdìmọ̀ káàna yàmẹ̀ tọ́ba dọ́dọ̀ ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá yóò tún wá sanlẹ̀ sàn tó dáa ju ìtí ó ṣe wọ́n tún wà lọ́sọ̀dọ̀ ọdún àbáàdì bákan náà pé anna alikẹ́kọ̀ọ́ tó yí wọlé amọ̀lù sọ̀rẹ̀ gbèsè ayé dáadáa tọ́lọ̀ ń ṣe ní àdéhùn fẹ́ bá nígbàgbọ́ òdodo òun náà ní iṣẹ́ rẹ ní ọmọ ṣe iṣẹ́ ibi tí ó ti wọn rówó yọjọ náà tọ́gbà dáa iṣẹ́ rẹ tọ́gbà náà ní oṣù náà ṣe ọ̀rọ̀ alátọ̀dọ̀ yìí pé àyáàtò tó yí bá ọdún sàáàdà onílé ayé oní oríire oríire ò ìgbà mi oríire lè mọ́ rí oríire ọmọ ẹ̀mí èèyàn lọ́wà èèyàn mọ̀ tó yẹ I'm a successful person in life nígbà tí ìgbàgbọ́ òdodo kí ìfini lọ́kàn balẹ̀ tó bá wà ní ẹ̀mí rẹ̀ alladhina amanu walam yalbisu imanahum bidhulmin ulaika lahumul amnu wa hum muhtadun àwọn tí a ní ìgbàgbọ́ òdodo sọ́lọ́run wàlám jẹ́líbísú ìmánàhùn bìdòlùmí jẹ́rẹ̀ yí pé wọn ò tiẹ̀ fi àbòsí kankan wọn ò fi kún àlámọ̀rí wọn kùlá ìkàlà ọmọ àmù àwọn ọmọ pẹ̀lú ọ̀kẹ́ àìmọye àwọn èèyàn yẹn làwọn àmù ní ìfọkànbalẹ̀ ọmọ ọgbẹ fún wọn láyé ní sàárè àtijọ́ ìdàlẹ̀ ìyá mọ̀ kí ni tí a ní nǹkan méjì náà ni a alẹ́bíínà àmọ́nú ìmọ̀ ni wọ́n ti gbó wàlámjẹ́ níbi tó ìmọ̀ náà ń bí zulmi ẹ̀bọ̀ òsínú tẹ́ wọ́n jìnà tẹ́bọ̀ wọn olùpọ̀ mọ́ra wọn wọn mọ́ra wọn kùlá nǹkan méjì wọ́n ní nǹkan méjì náà lọ́wọ́ ó ṣe fún wọn ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ó ṣe fún wọn wọ́n mú tàdó ìtọ́sọ́nà ọlọ́run lórí ilé ayé àti àdìkẹ̀yàmọ̀ ọlọ́run máa ṣe fún inú èrè tí yẹn máa jẹ látara yìí máa nìyẹn àyà yẹn wà ní suratul An'am àyà yìí fi tú alladhina amanu wa lam yalbisu imanahum bi zulmin ulaika lahumul amnu wa hum muhtadun àwọn tí wọ́n nígbàgbọ́ òṣèlú sọ́lọ́run tó ṣe pé mo ò jẹ́ kí ẹbọ wà nínú ẹ̀ ula ìkàlà ọmọlẹ àmọ àwọn ọlọ́lọ́run ó ṣe ìfọkànbalẹ̀ fún láyé nítàrí àti lálẹ́ kìyàmà wà wọn mọ pẹ̀lú ìtọ́sọ́nà balẹ̀ ayé àti kọrún ọlọ́run sì rántí fún ọ. afáwa inú àbá àtìbá kan náà ó tún ní àyàtò tó yí bá ìtẹ̀mí dáadáa nínú ẹ̀ náà ni àlẹ́kọ̀ náà á kù kí èèyàn láyọ̀ ọkàn àrídọ̀ ọ̀bẹ̀rẹ̀ kàyí tọ́lọ̀ ń ṣe fún ọ kódà kò ké ó sì yọ̀ lóṣù tọ́lọ̀ ń bá ṣe tọ́pọ̀ fún ọ fún yàn tí ọba ní ayọ̀ ọkàn wàhálà kòtókòtó náà ni ọmọ bá lọ kí farouk wá dé bá kí lè fẹ́ sí ẹjọ́ lórí tọ́lọ ń bá mọ táǹtì owó àbáta ọmọ fẹ́ wọ one hundred and thirty five billion naira ẹ̀ṣẹ̀ bóyá rí tọ̀fẹ́ ṣe ní tèmi oṣù lọlẹ̀ tírílíọ̀mù ní ok sorry billion náà ni billion náà ni billion eh, náà ni bí wọ́n ti eh, eh. ẹ ẹ gan ẹwọ̀n gan tíríra ní eleven tíríra eleven million dollars million dollars trillion ẹ̀ẹ́sì ìpínlẹ̀ ọmọ bẹ́ẹ̀ wọ̀ tírílíọ̀nù. nínú ìgbọ́ Báyìí ni báyìí ni kò lè tàbá fi ọ́dúrẹ́dì àti sáàtì ìdílé tàbá fi ọ́dúrẹ́dì tẹ́ òdó méjì nù òdó méjì yẹn yóò fún òdó mẹ́fà tó wà nílẹ̀. tẹ̀gẹ́dì ọjọ́ èsì òdò méjì náà ti wà lára tírí wa wà yẹn náà tẹ̀lẹ̀ ọjọ́ mélòó wá ọjọ́ èdè mélòó billions of naira ẹwọ kan ẹwọ tí tóbi ọlọ́ ẹwọ tí tóbi ọlọ́ ẹnìkan ni tó tábàtà kó jọ ní tó ń ní owó ara

Ẹlẹ́fẹ́ kàlùwà. Kí lẹ́nẹ́ ti ṣe bọ̀bá nínú lójoojúmọ́ sọ lè nẹ́ta ni? Tí ọmọ ike tọba kú tọba sọ sí as president Nàìjíríà, ó ní etí wọn mọ̀ rẹ́mí ìsákàtì ẹ̀dọ́ tó lè nẹ́ta. Ó lè nẹ́ta kò ní lẹ́sà two million tó ọmọ gbà lóṣooṣù kí ló fẹ́ fámìlì mélòó tí o túmọ̀ náà míì tó ti fi tó ti invest nítorí kó lówó lọ. fáàmù bẹ́ẹ̀ wọ́n kàn mọ́ fún wa fún Dangote bẹ́ẹ̀ kó jẹ́ fún ọkàn fowó bẹ́ẹ̀ lásán ó sì mọ fún ọ ní kí ilé epo pọ̀ káàkiri pé ọkàn kọ́ kàdá lẹ́nu kò sí ọ̀rọ̀ ò níbi kan ọ̀dẹ̀ mọ́ rí kó sí ẹ̀ sáà mọ̀ sẹ́yìn báyìí fún mi òsìkọ́lé tí wọ́n mọ̀ lòkalẹ̀ ò nídìí ẹni sìn ẹ̀dú ọkọ̀ bẹ́rẹ̀ dì fún wọn ẹ̀wọ̀n tí wọ́n mọ̀ rẹ́mi sínú àkáǹtì. àwọn ọmọ wa tí ò sí káàkiri dìgbà tó jẹ́ pé bí àwọ̀ wa ṣe dúdú náà lọ́kàn wá dúdú síra wa bẹ́ẹ̀ ló ṣe jọ. kọ́lọ̀ fún sàánú wa o. àfáàwà dọ̀há ó ní hayatu tayyiba yẹn ó ní yakulu halalan wa yashrab halalan wa yalbasu halalan tí ó bá jẹun halali ni ó jẹ tí ó bá mú nǹkan halali ni ó mú tí ó bá wọṣọ halali ni ó wọ̀ hayatu tayyiba yẹn kínú rẹ̀ ọmọ dùn kéde ẹ̀sẹ̀ síbu kéde ẹ̀sẹ̀ síbu ní àtọ̀ tọ́ba ń lé owó gidi rọ́ra lẹ́gbẹ̀ẹ́ gbọ́ olówó tí o ti rẹpẹtẹ ọ̀nà nítorí wú ọ̀ tó dùn mọ́ lọ́ra ó sì mọ̀ pé ọ̀nà ara wọn. ìyàwó rẹ̀ ọ jẹun halali ni ọmọ rẹ̀ ọ jẹun halali ni. bí ẹ bá fọmọ sí fọmọ fún gbájú ẹ nígbà tí ọ̀rọ̀ ẹ fi fọmọ fún mi yọ àfẹ́sì ọmọ yẹn yóò tún àfẹ́sì ọmọ tí ọmọ bí fún. wọ́n gba alọ́sọ̀dọ̀ hákùnà ìdí àyàtò tó yíba ya ríṣkùlẹ̀ halálù wọlé ìbádọ́dù fi dúnyá iná ni a ti fi tọ́ da téyìn ó sì fi mọ́ rí ọlọ́run bá àlejò ọ̀dá tó sì mọ́ orí ìsìnlẹ̀ ayé wọ́n tún bá alọ́sọ̀dọ̀ rẹ̀ ó ní àlàámọ́lù tó àti wọlé ìṣẹ̀rọ ahùbìhà ó ti mọ̀ ọdún káàkiri inú rẹ̀ sì mọ̀ ọdún pẹ̀lú ìgbésí tọ́wà àwọn sáré àti ìsọ̀tọ́lá bẹ̀rù ní wọ́n mọ̀ kírun lọ ìgbà náà wọ́n tún mọ́ bá wọn yọ ọfà tó bá gún wọn lójú oorun tí mo sì ní lébìlì. bẹ́ẹ̀ náà ni ìmọ̀lẹ́ òdodo bá ti dúró ọlọ́ọ̀bá tó ń sọ fún wa ìmọ̀lẹ́ òdodo bá ti dúró ọ̀sọ̀ fún wa ń tọ́ra tó dín ní àyà ti ṣe àti sẹ́mtìn pé wà á láwí ìtàkọ́ mú aláàkọ̀rí kọ́tì láàtàyè náà hùn máa ánìgàdàkọ́ lè náà fi náà hùn fi wà máa ń yọrí bí á ń bí gèrò bí yẹsùlùkù àbá bá ń sọ́ọ̀dà káwọn àjẹjẹ̀nú àtàwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí a bá lọ kóra dúró déédéé lórí ojú ọ̀nà tọ́lọ́ ni láàtàyè náà hùn máa ánìgàdàkọ́ omi rẹpẹtẹ tí mo mú mú mú mú mú mú mú táwọn náà mọ̀ sórí ọlọ́run àdàbí lọ́lọ́wọ́ bá lè fi ọlọ́run sọ fún wa nípa ìkẹ́ ìlú tọ́nà tó tẹ̀lé tí wọ́n jẹ lọ sáwàdà àìmọ́jẹ àgbẹ̀bí kọ̀ǹgléyìn ìgbé owó ìbániwọ̀n ọ̀dágbó rẹpẹtẹ náà ṣùgbọ́n àwọn olè náà ní wàhálà nígbà tí ó sì ṣe kọ́ ọmọ yọba wá dákò ìmọ̀ bá ní ẹ̀ntí bá ń gbọ́dùn gbogbo bá ń gbọ́ nǹkan náà náà lè dá yọ̀rùn àti fẹ́ẹ̀sì mélòó ló ń fẹ́ ṣe kíékà mẹ́wàá èrò ìlú ló ń mi náà má gbé bẹ́ẹ̀ tí wọ́n á mọ fẹ́ẹ̀sì ṣe mẹ́wàá lórí kó fẹ́ sọ̀gbẹ̀ gbọ́ tó jẹ èrè rẹ̀ mílíọ̀nù ló fẹ́ẹ̀sì kíékà mílíọ̀nù of naira ní olóòtú ajẹ́rẹ́ mílíọ̀nù no doubt about that ṣùgbọ́n bẹ́ẹ̀ dé ènìyàn kò ní fẹ́ kọjá pé nǹkan ọ̀gbẹ̀ wá ní wọ́n àti ẹ̀mọ́ ìjẹrí rẹ̀ lẹ́yìn ogún ọdún <laughs> ojú owó ni wọ́n máa gbogbo ọdún pa ẹ̀yìn ogún ọdún lẹ́sùn ọlọ́run tó sọ fún wa nípa pé bá nígbàgbọ́ òdodo èso ìpé ìgbàgbọ́ ń palẹ̀ sí yámà ọwà nú ẹ̀ ó tún sọ fún wa nínú Suratul ọlọ́run ni walau anna ahlal kitabi amanu wattaqaw lakaffarna anhum sayyi'atihim wala adkhalnahum jannatin na'im walau annahum aqamus salata walau annahum aqamus tawrata wal injila wama unzila ilayhim min rabbihim لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون الله أكبر ọlọ́ni wọ́n láwọ́ anna ahàlà ìkìtàbí tọba ti pé àwọn yahudi àtàwọn nasọ́ra àmọ̀nù tí a bá ní gbàgbọ́ òdodo sọ́lọ́ ní àwọn náà dẹ̀ sílé mọ̀ gbàgbọ́ wọ́n sàkà ò kí wọ́n ti páyà ọlọ́run lákàfàrí náà ánìwọ̀n fẹ̀yìí àti àwọn ọlọ́run gbogbo àwọn àtìsí wọn làbá parẹ́ wọ́lá àjẹ́kárí náà ń jarú náà àbámu ọkú sínú ọgbà ìdẹ́ra wàláwó ànàhùn akọ́mù tọ̀rọ̀ tọba ti yí pé tọ́wà nù àtàwọ́rọ́ wọ́n fi wọ́n mú lónìí wọ́n fi ṣiṣẹ́ nínú ìgbésí ayé wọn wálé ìdí àti tí ń bẹ nínú ìwé wọn lò ó ní làbánú gbèsè ayé wọn wà máa ń sílá ilé yìí ní rọ̀bì ni ìtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún wọn látọ̀dọ̀ ọlọ́run tí ṣe Kùránì kí wọ́n bá lò làákàdú mi ń bọ̀ sí wọn mọ jẹun látòkè wọn aláàbọ̀ ìyẹn pé ẹ̀sùjò tí bá ń sú òjò tí bá ń rọ̀ ọ̀rọ̀ ni ọmọ jì fún wọn látọ̀dọ̀ àwọn ọlọ́run wọ́n ní ta lábẹ́ ẹsẹ̀ wọn wọn ìbá máa rí oúnjẹ jẹ láti ibẹ̀ náà irúgbìn tó dá bọ̀kìlì bọ̀kìlì ilé ọmọ wù àti àlùmọ́nì ilẹ̀ mínírùn ó mọ̀ tó ń mú kẹta sí dà ẹ wá gbọ́ ìjọ kan bẹ́ẹ̀ nínú wọn tí wọ́n wà níwọ̀ntúnwọ̀nsì wọn ò kọjá àlà àtejò sí lọ́wọ́ tí wọ́n ṣùgbọ́n wákẹ̀ẹ́sí òmìnirin òun sáà máa yà àmàlù ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n ń ṣe kọjá rárá tí túmọ̀ sí pé tí ẹ̀ bá lo òfin tọlọ́ọ̀bà àlejò ọlá oúnjẹ ó sọ̀kalẹ̀ kìí di àmàlà ṣùgbọ́n tí ó di àmàlà tí ó di ẹ̀bà tí ó dorí sí ìkẹ́ tí ó sì sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ fọ́mọ̀ jẹ́ àtìkò ká mọ́ wà ní mọ́kàtà lọ́tẹ̀ ìsìnkáàbù alájọyọ̀ játa mo dùn náà sẹ́nìkẹ́ tí mo rò pé tálákà ló ń wọ̀ fẹ́ láìsí ní o gbogbo adébọ̀ jẹ gàrí gbogbo ẹ̀dí gàrí adébọ̀ jàgbàdo adébọ̀ gbàdo lọ́wọ́ rẹ̀ ráìtì lọ kọ́mọ̀ nù ráìtì támúlù gan kọ̀kọ́ mọ́ àwọn kan wọ́n fi yọ̀sùn ọkọ̀kọ̀ mọ́ ráìtì ni nígbà máa wá ìlú táwọn wá gàǹgà bíbí táwọn wá gàrí ọ̀yọ́ ráìtì wọ́n gbé fún mi lọ́wọ́ àwọn gbé fún mi lọ́wọ́ ní ìdí àyè ìdá kàbáyé tó ọlọ́mọ tọ́wá jẹ́ mọ̀jìnà ìbò tí mo sáyé ti rìn lọ ó ti níbi tó rìn lọ tó ti rí táǹkà jẹ gbà lọ́wọ́ rẹ̀ débi gbogbo ẹni wíà ẹ̀wò rẹ̀ lọ ẹ̀wò rẹ̀ lọ ẹgbẹ́ ní ti ìyẹn jẹ́rìn lọ gẹ́gẹ́ ìjà ńlé tó kó ẹgbà gbé ọ wà lẹ̀ ẹwà mọ́ lọ́n ẹ̀tọ́ jẹ́ súrẹ́ǹtì bí irú wa láyìí wọ́n wàá rọ sí wọ́n wàá rọ sí ẹnu ọ̀nà níbi ìwé ńgbọ̀ bá ń bí i gba jákà àwọn olóòlè yìí wọ́n rọ sẹ́nu ọ̀nà ní kí wọ́n bọ̀ tí wọ́n báwọn sáàjẹ̀ sẹ́nu kan lọ́rùn ọmọ nàìjíríà mi ṣe ọmọ ọdún ṣe ìṣe ọjẹ́ lọ́dún kan èyí kò ó lè gba ìdọ́dún jákà lọ́dún kan èyí kò tí ìdọ́dún ti ń bọ̀ tí ìdọ́dún ti ń bọ̀ èdè ọ̀bá alága kúgbà tí ẹ̀gbọ́n àbá kan náà mọ̀tí láì ní ọmọ tí yọ jáka rẹ̀ wà tí ó wà jẹ́ sálára rẹ̀ yọ yọ fún bẹ́ẹ̀ nìkan wá ìṣìyọ fún ọdún wá ní gbogbo agboolé ọmọ gbajẹ́ka ọjọ́ ìgbàdàn tó bá lọ tán lọ́dẹ̀ àwọn pa àwọn oníkìrìgbọ́ ẹ̀sìn jẹ́ àwọn gàrí àwọn ọmọ mọ́kóngó ọmọ rà yọ ọmọ ìta fún wọn lẹ́ẹ̀sì iye táwọn èèyàn rà lọ́jà yọ àbọ̀ owó ẹ̀jọ̀ àwọn àbá kan ìyẹn ṣe wọ́n ti máa ẹ̀sìn wọn ti ń gbà kan ní ọgbàjọ ni àgbàdo ọ̀dọ́ ẹ̀wà ọ̀dọ́ lọ́tọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún olùgbọ́ ọ̀dọ́ máa wá lẹ́yìn ọdún ọdún tí wọ́n máa fi kó máa ta fún jẹ́ pé táwọn màlìkíyà sọ̀rọ̀ lọ́nu tí wà nínú sí àmàlìkíyà fẹ́ fún ṣùgbọ́n wọ́n sọ ni pé tó jẹ́ tó déédéé tí wà máa wù nú àwọn rẹ pé oní ọ̀wà máa fún wọn torí pé tí bíbí àbá lọ fún ìdìbò àdàrẹ́gbè ìtìjú lè máa ṣẹlẹ̀ ṣùgbọ́n bọ́ bá ti mọ̀ yí pé ìmọ̀ọ̀mù ni ẹ máa dá síjọ́ lọ́ńdọ̀ ó lè lọ sọ́dọ̀ ìmọ̀ọ̀mù fẹ́ dákun onídìídáka o ó ti mọ̀ pé kì í ṣe ti ìmọ̀ọ̀mù táwọn èèyàn tó gbé wá ìní ìmọ̀ọ̀mù ọ̀hún ọ̀rá so ìtìjú yẹn ò sí bẹ̀ mọ́ ìjọ ọmọ ti lójú ò sí bẹ̀ iná àwọn mẹ̀lẹ́kí àfisọ̀ yóò sínú tí àwọn ìtọ́jú wọn ó tún yọ sí àtìyẹ́ ìwọ̀n ní adé dr abdeli nìsọ́ ń bẹ́nu síra owó lè má bàjẹ́ àwọn ọ̀gá náà o kíra ìdímọ̀ owó ìgbà èdè kíra àtòsí o mùsùlùmí àkàlì ìmọ̀ ń sọ̀gá èdè kíra àtòsí mọ́ tòsí ìmí ìgbà ọmọ fún bẹnu kí àjá ń gbà ní kí ó fèrè lókè kí ó kọ́ gbà kó lè bàjẹ́ yí pé òní ọ̀wà máa ṣe àmójútó ńlá fún àwọn èèyàn jẹ́ ní bùkátà sí àwọn èèyàn tó sì ní bùkátà sí máa wọ́n lè máa lọ ọ̀dọ̀ rẹ̀ dárẹ́ torí ẹ̀ mọ̀ pé ọ̀dọ̀ ìmọ̀ọ́mù síbí àti àwọn ètò dúkìá rẹ̀ dúkìá ẹni ẹlẹ́yìn tí wọ́n ní òpin ni. sùúrù ẹ̀ lọ́mọ tẹ̀lé táwọn yóò gbé jésù táwọn gbé sàkàwá fún àdúgbò ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀sọ̀rọ̀ kìtì àdéhùn sàtàn kò ní pé o ti sọ fún wa pé zaka ìkọ̀ lẹ́tọ̀ fún láti jẹ́ mbẹ́ kódà kò tún lẹ́tọ̀ fún fámìlì rẹ̀ ṣé bẹ́ẹ̀ làwọn afáàjẹ́ ń gbàdé rẹ̀ wọ́n mọ ìtọ́ súwìtì wọn ni wọ́n kàn mọ́ násù tọ́ bá súwìtì wọn wọ́n mọ̀ fà wọ́n gbà ló pé ẹjọ́ ń bẹ lálẹ́ kìyà mọ́ ẹ yóò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mbẹ́ bá ti dúró lórí pé òun ó ṣe sí apá òun òun ó fi jẹun bí ànábì Dáúdù alẹ́ sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ tó bá ti dúró lórí bí sí apá rẹ ló ṣe tó fi jẹun òdodo ọ̀rọ̀ ó ṣe máa sọ pẹ̀lú ẹnìbọ̀dì ntọ́ ń bẹnu tí ọlọ́run yóò ṣe máa sọ òní máa fọ́ bù kankan ànábì Dáúdù alẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n ní àwọn màláíkà wọ́n gbé àwòrán wọ́n sì wá bẹ̀ẹ́ wò lé wọn ni gbígbé máa ń ṣe aláìjù lọ́wọ́ pẹ̀ ọ́ ló ṣe gbogbo ẹ̀ka kan máa ń ṣe dọ́là ìta bóòlù ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ rí sí inú gbogbo ìlú àti tẹ̀lé kọ́kẹ́ pẹ́rẹ́ náà ah, ẹrú sí ọlọ́run kan tí wọ́n pè dáa wújú ni ọkọ̀ ìjẹ́ gbówó táwọn ìyàbá kó jọ ní ọlọ́run ni máa fi jẹun bó ah! ṣe sunkún lọ́dọ̀ ọlọ́run ìwọ ọlọ́run ìjì máa fi jẹun sí fún mi ọlọ́run wá sọ pé wà aláàna láhùlẹ̀ àdídé àwọn ọlọ́run àwọn àti kó wọn kó lè máa ṣe iṣẹ́ àgbẹ̀dẹ àwọn aláwọ̀sí rọrùn fún iṣẹ́ àgbẹ̀dẹ ni wọ́n ń tí ó rọrin tí ń ṣe gbogbo ẹ̀ fáwọn tí wọ́n á bẹ̀ẹ̀ jẹun kò nínú owó táwọn ìbá ọlọ́run ó ti di wákùkù mọ́sálásí mọ́sálásí lónìí mọ́sálásí lẹ́ẹ̀fì tún sí ìtọ́bá ní ìlẹ́ẹ̀fì ní bùkátásí kèsè pé wọ́n mọ̀ọ́mù lọ́wọ́ àpò lọ́lí àbí lọ́yọ̀ ńbẹ̀ èyí tó wọ́n dàdá ní lọ́wọ́ àti ẹjọ́ dàpọ̀ ẹjẹ́ ń já owó yìí sáré lò ń dà padà owó sáré sówó ti ẹni. kódà a tún sọ fún àwọn èèyàn ẹ má máa fún ìmáàmù oní kútúbà ẹ má fún náà bẹ́ẹ̀ wọ́n náà ní ìfẹ́ mọ̀ fún ẹ bá ṣe kútúbà kájé kí movement rẹ̀ ọ̀rọ̀ ẹ wọ́n náà ní ìtẹ́sí máa fún ọ lówó owó táwọn èèyàn sílẹ̀ fún mọ́sálásí bóyá epo jẹnẹrétọ̀ wọ́n fẹ́ máa dààmú ẹ̀sùn tún jẹnẹrétọ̀ sí ẹ̀sùn epo sí tó bá jẹ́ pé èèyàn ti ń gbá mọ́sálásí wọ́n fẹ́ máa gbowó nítorí ẹ̀ kí mọ́sálásí lè máa ní ẹ máa fún òun owó iṣẹ́ rẹ̀ nìyẹn. ìmáàmù tó bá wá sírun fáwọn èèyàn tó ṣe fútúbà àbí òṣèlú túbà dáwọ́là orílẹ̀-èdè ló yẹ kó máa kíta fóònù tọ́wọ́ ẹ̀fọ́ àwọn mọ́ta ló pé tẹ́tí kọ́ máa ṣe nìyẹn àwọn àmọ́ sanwó sínú àkáǹtì ẹ̀ tí ọba wá síyàn síyàn muslim community ẹ̀ gbọ́dọ̀ fọ́ọ̀mù níwọ̀n bá bẹ́ẹ̀ bá ti mọ tẹwàá máa tẹ̀lé ìdè fọ́ọ̀dì lápò ara yín tẹ́tí máa sá kì í ṣe ìdáhùn yẹn mú wá fún mọ́sálásí lẹ́nu àmọ́ san fún ọ̀tọ̀ọ̀tọ̀ ní kọ́ọ̀sì ọ̀tọ̀ọ̀tọ̀ ni tọ́lọ̀ nǹkan máa kó àmọ́ sí o gbòmí jẹ́ wá sí nàbí àìmọ̀ ọmọ mu lọ ọlọ́run sì torí ẹ̀ pé bí èèyàn jẹ́ tí ó mú kọ́ mọ̀ abẹ́ òtóbi ọlọ́run ọdọ̀ bí súnà ẹnìkan wọn fúkọ̀ bù láti ìkúnú wá mẹ́fọ̀ mọ́ èmi èyí lọ mi lọ bí àwọn mi lọ bí súnà lọ́pọ̀lọpọ̀ bàjẹ́ ní máa tẹ́lẹ̀ mẹ́ ojú mo sọ pé báyìí pé kí n máa kọ́ọ̀yàn kí ó láti òtí mo fi lọ bẹ̀ ó pè fún ojú lílọ bẹ̀ lọ iṣẹ́ mi ń bẹ kí mo lè ṣe tí ládá pọ̀ bẹ̀ ju kí wá lọ jókòó torí àmàlà ìṣù méjì àtẹ̀rẹ̀ méjì lọ́yẹ́ tó lè tó yí ẹnu ṣẹ́yí <laughs> ọbẹ̀ ìyọ́mọ́lẹ́ tó jẹ tán <laughs> ìpín wa máa jókòó kí máa ṣe research àbí kí máa kọ́ nǹkan àbí kí máa ṣe fásiwá àbí máa ṣe ìwádìí kan kárẹ̀ ó sàn fún mi dúkìá lọ bá tòun jẹ́ fún bàbá lọ mo bá sì lọ ọbẹ̀ nìkan jẹ́ ọkọ̀ tí ń sọ mí lẹ́gbẹ́ yẹn wá bẹ̀ mo bá sì lọ lẹ́nu pé bí kòtò dúdú wákàtí kan lọ fún mọ lọ mo délé padà ṣùgbọ́n owó tí wọ́n fún báyìí eh, seven thousand lọ́wọ́ mọ̀ sánú mi o láti wá wípé ilé ìlànà kí a seven thousand àkọ́kọ́ lọ́dọ̀ ẹ̀ tí ò lówó lọ owó tọ́pọ̀ ni láàrin wákàtí kan bíríkìlà tí ọba ti tẹ́ two five nígbà náà ó tún rówó gidi tí ọba jẹ́ two thousand nígbà tá a lọ two five yóò ṣiṣẹ́ látàárọ̀ di ìrọ̀lẹ́ ó tó ṣíwọ́ lórí two five ọ̀rọ̀ pé mi kàn lọ lọ́kàn ọ̀rọ̀ owó mọ́ mi lápò gangan kódà ìdúró pé owó tilẹ̀ tí wọ́n máa ń pín ọmọ ńlá ó ti dé ó dé dàgbẹ́ sáyọ̀ jáde ṣùgbọ́n wọn àgbẹ̀ yóò sáàtùwá sáàtùwá seven thousand mo bá yìí lè dúró jẹun ó tún bu ẹran fún mi àti ìrẹsì tó ní ó gbé nu mọ́tò ó sáwọn olùkọ́ ọ̀sán mọ̀ sáánú wa yóò wá lílé ìbá ìpínlẹ̀ ọ̀dọ̀ níta àwọn àbá mi bí wọ́n bàjẹ́ nìyẹn ẹ̀yọ ẹtí ò ní one thousand lápò tọ́jú seven thousand tó tún gbé ìsù mẹ́rin kíráìsì tó wà ń bẹ tó rẹ́ra bíi mẹ́rin díẹ̀ tó fún ṣé ò ní máa tàn ìpé ọmọ tó járí ní òtó

owó tẹ́ẹ̀mì sálárì mi mo sì lọ gbà náà mo sì sáfọ̀ ara mo sì lọ gbé tẹ̀ eléjú tàfẹ́ ilé ti yí mú láti wá sí òun ẹ̀rù wa ń bá ìjọ ọlọ́mọ sàánú ọ̀rọ̀ ọmọ sàánú ọ̀rọ̀ ìtì sì ń dùn mẹ́lómi kò tẹ́ ẹ̀ ní ronú ìsá kò ní ronú pé ìṣirò mẹ́mẹ́ ẹni tó fún mi mò ń wò pé sóòtì ẹ̀ lówó lọ́tọ́ mi gan ni tàbá ní ká fi ká fi òǹtẹ̀lé ṣé olówó lọ́tọ́ mi tó fi adún fún mi two thousand nù tiẹ̀ <laughs> tó gọ́lọ́nkọ́ sáàmì wájú ọlọ́nkọ́ fún àwùjọ wa ti ṣùgbọ́n kókó ẹ̀ náà ni pé kí ìgbó ti ẹ̀sìn ọlọ́run kó bí ojú ọlọ́run kó sì dúró lórí pé àláàlì lòun ọmọ ẹgbẹ́ tó bá ti ń dúró lórí pé àláàlì lòun ọmọ ẹgbẹ́ ẹnìkan ìbá àgbẹ̀ ẹ̀mọye mílíọ̀nù wà nítorí wò ní sálàálì ni sóògùn sẹ́ rẹ̀ ni ìgbà náà ni ó fi dùn ni ó fi dà ẹni wọ́n ní òfin náà síbi tó dáa ọmọ onílọ́pẹ́ ẹwú àwọn bàbá tó yẹ pé wọ́n dúró ti sọ lọ́wọ́ wọ́n nílé kí ó ní ẹni ti sọ lọ́wọ́ mẹ́ ewu tó lọ́wọ́ ti ẹ̀ ti fi lọ ewu orí ilé tó ti bá orí àwọn tó ti bá àwọn ọmọ àmẹ́yé ní ẹ ti jáde àwọn tó ti jáde táwọn náà tó ti nílé kí ó lọ ewu lápá yẹn ẹ wá wo àwọn tó ti pé nígbà bá tó dọ́dọ̀ olówó ọlọ́lá ni ó sòrò gbà kí láwọn ìgbésẹ̀ inú àwùjọ tọ́lọ̀ nǹkan kàwé Eh, ibẹ̀ ládùú sí inṣàlá ta'ala ní ọba tá a rí kọ́nà jẹ́ wúlò fún wa ọlọ́mọ ti ní ìbàlẹ́jọ́ wúlò wa lórí bismillah. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليه ولا يعز من عاديه تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك ونتوب نستغفرك نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وبهاب همومنا وهمومنا اللهم علمنا منه ما جهلنا ذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تنكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة